Malaika the movie is an exceptional family movie one can watch with the kids. I especially recommend the movie for family bond, women waiting on the Lord for the fruits of womb and control of anger. It is educating, emotional, and the celestial connection with the earthly realm with action will make all viewers to give it 100% rating. I, the youngest chief Adigunlowo Yoruba, also acted in Malaika the movie that will be out in all cinemas on Friday 22nd December 2023. Get your tickets now. ayẹyẹ ìdí abiyamọ. orí mi dákun má pa àwọn ọmọ tó fún mi dákun jẹ́ mo dàgbà kí wọ́n ṣe léde mímọ́ má jẹ́ fojú sunkún àwọn ọmọ mi gbogbo bímọ bímọ láyé ẹni fojú sunkún ọmọ ẹni má sáré